ibẹ̀ ẹlẹ́dàá mi ti bá délé ní kó má dúró síbẹ̀ ẹsẹ̀ ni mo rí ń tẹ̀síwájú kínú bí mi kábàáwá rẹ́nikẹ́ni ti débẹ̀ ìpè kí n má débẹ̀ n kò pé kó jábọ̀ ọ̀gbọ̀n má débẹ̀ má jù lọ. bọ̀ṣẹ́ rẹ̀ ẹ̀ńtátémẹ́ǹtì ẹ mọ kéèyàn máa ṣe nǹkan lọ́wọ́ kínú ẹ̀ dẹ́ máa dùn I love it I really love entertainment I love making people laugh oh my God. I don't think I can do any lọ́wọ́ yìí mo wá lè ṣe bísínẹ́sì mi o mi ń bẹ lọ́hùn kí ọlọ́hun gba ọ̀nà tí mo fi ń ṣe entertainment lọ́wọ́ nìkan tọ́lọ́hùn ò ti gbóhùn tí mo dẹ̀ ń sùn tí mò ń jí tára ń gbé kéké tó ń gbé ké ah tí mò ń múnú àwọn èèyàn dùn àwà ẹlòmíà lè máa pé kí ló ń ṣe kí ló ń ṣe bọ́ léènì àwọn tó ń ṣe kí ló ń ṣe ọ̀nà ọ̀nà máa pé hello hello aláìkẹ́ mo lọ lé ọ̀rẹ́ mi sìn eré eré yín ló fi ṣe mí lálejò ẹ fìfẹ́ hàn ẹ má ṣe àfẹ́mí àfẹ́mí mímọ ẹwà tí má rí kọ́ọ̀lìgì tó bá ṣe nǹkan tó bá máa gbé lérí ni ẹni ẹgbẹ́ àti máa gbé a ah, yes tí má rí kọ́ọ̀lìgì tó bá ṣe dọ̀tí mi pé ti tèmi ò dùn ni ó dùn tó bá tún wá rí ẹ̀ ti kọ́ọ̀lìgì ẹ̀mí tó tún dùn wàá àdmáyà wàá tún ṣíà ẹ̀ tí bá fi ìfẹ́ ṣí eré kọ́líìgì mi kan ọlọ́run á fi dá millions padà fún mi oògùn òkìkí tèmi nìyẹn ó lè má yẹ lómi I believe whatever I do to my fellow human being I'm doing it myself. Uh, so that is it. Àrí ìgbà mi. Ẹ̀wù Wálé Adénúgà sí ní ìyàlẹ́ gbàdá. Torí bàbá Àjàsíkú episode. Ẹ̀yin fáǹsì mi. Abẹ́ ìwà gbà mí. Àrí ètí ètò production manager wọn yẹn Lékan Àyìndé Àyìndé Lékan kí bá gbà mú iṣẹ́ kẹ́ máa bá mi láìkí feel right tv feel right tv ẹ máa bá mi ṣíà ẹ ṣíà eré wa ẹ comment sí feel right tv ní youtube ọlọ́run kò ní dá yín yín o feel right tv ló lè ṣe fún àwọn ètò akọ́nilọ́gbọ́n ètò òye feel right tv àwọn ni bàbá ìyá mi àti bàbá mi ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni wọ́n bàbá mi wá láti Ìgbòrè màmá mi wá láti Ìkẹ̀kú ìyá ìyá mi gan Òwu ni ṣe rí i pé gbogbo àwọn gbogbo ẹbí mi pátápátá Abẹ́òkúta ni wọ́n so mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run elementary school mi which is primary school Methodist primary school Ṣòdì Ọ̀ṣòdì wọ́n bí mi sí bẹ̀rẹ̀ mo dàgbà sí i. Ọ̀ṣọ́dì náà bí mi sí ibẹ̀ ni mo dàgbà sí Ọ̀kọ́tà grammar school ni mo lọ tertiary level mi jẹ́ ìlú Ìbàdàn year one year two but bọ̀dú tó àwọn nǹkan kan ṣẹlẹ̀ nígbà yẹn but alhamdulillah àárín kan mo lọ fún mo lọ ṣe course nursing àwọn area kan nurse nurse náà ń pè mí kan so nígbà kan mo manage chemistry mo dẹ̀ máa lọ síbẹ̀ pẹ̀lú eh, uniform mi so what more can I say kí ni mo tún lè sọ should I continue eh, mo jẹ́ èèyàn tó yẹ pé ọlọ́run yọ̀ǹda ọmọ fún mo ti fìgbà kan má rèrè bọ́ bí mo ṣe wà gẹ́gẹ́ bí àṣà slang táwọn ọmọ òde yìí lò I'm a single mother to the core ọlọ́run yọ̀ǹda ọmọ rẹpẹtẹ fún mi. Mm let me just put it that way ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ yẹn mo dẹ̀ jẹ́yàn tó yẹ pé tí n bá rí àwọn tí a bá ń bẹ̀ a máa bọ̀wọ̀ fún wọn ẹ gbàgbé pé bóyá kì í ṣẹ́yìn wọn ni mo ti jáde ọlọ́run ọba aláàánú ló gbé mi jáde ọlọ́run gba ọwọ́ níran paps ìjẹ̀ṣà òṣèré ìjẹ̀ṣà wà lórí net ní aláìkẹ́ báyìí báyìí ó dẹ̀ máa ń sọ i'm always proud of you ní gbogbo àwọn tó ń kó jẹ ìwọ ló jẹ́ pé àtowó àti táìmù àti gbogbo òrojú pé kò ṣáà lè jáde pé inú máa ń dùn fún mi kò jẹ́ bó ṣe jẹ́ àṣà ẹ um, eh, good mo ṣáà lára àwọn òṣèré tá a ti mọ̀ tẹ́lẹ̀ tán jáwọn aṣọ gbogbo wọn lọ̀gá mi ọlọ́run lọ̀gá gbogbo wa gbogbo àwọn òṣèré gbogbo àwọn tó ti wà níwájú tẹ́lẹ̀ pátápátá gbogbo wọn lọ̀gá mi kémi náà tó wọn kí n jù wọn lọ kọ́lá wọn má dé relẹ̀ ṣùgbọ́n ìmọ̀ wá bẹ̀rẹ̀ gangan ìdèdè ayé fi mọ̀ mí líyàlẹ́ gbà yìí mo bẹ̀rẹ̀ ní two thousand and seventeen ẹnu ọlọ́run dẹ̀ lò fún mi nígbà náà òun náà rí níran babs gbà wá mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀hún ta mi ń ro mí òun mo kọ́kọ́ wá ń di iṣẹ́ yìí òun ro ojú ṣàpẹ́kẹ̀dà bá máa má tajà ní ṣọ́ọ̀bù wàá kọ́kọ́ gba ṣọ́ọ̀bù wàá tún nú rẹ̀ ṣe wàá rajà síbẹ̀ ẹ̀dá ìbá fẹ́ wà ní entertainment ìbá ti ń sáré kọ́kọ́ ro towó èyí ṣetán èyí dìbò ń lọ ojú ìwà kọ́kọ́ tà síta ṣòwò wà á rówó ẹ̀rù àbá ìṣùgbọ́n mo dúpẹ́ bọ́ lọ́hún bá délé ní fún èmi àlèmọ́tì ṣàdé àfọláṣadé ìdèdè ayémọ̀ tí alẹ́gbà fìdí jẹ́ ọ̀fọ̀ áfíríkà wètò olúwa eré ròdì ẹ̀kúlẹ̀ ẹ̀sẹ̀ kì í má jẹ́ o ibẹ̀ ẹlẹ́dàá mi ti bá délé ní kó má dúró síbẹ̀ ẹsẹ̀ ni mo rí ìtẹ̀síwájú kínú bí mi kábàáwá rẹ́nikẹ́ni ti débẹ̀ ìpè kí n má débẹ̀ n kò pé kó jábọ̀ ọ̀gbọ̀n má débẹ̀ má jù lọ ǹjẹ́ eré orí ìtàgé lẹ́yìn kọ́ bẹ̀rẹ̀ ni àbí skit kàtẹ́ kan mú ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ ṣe rìn tó fi dásìkò yìí. ẹ eré orí ìtàgé ni mo kọ́kọ́ fi bẹ̀ẹ̀ ó lérè kankan tí mo ṣe pẹ̀lú ọ̀gá délé òjòlé wọ́n pe eré yẹn ní èkó ilé ọgbọ́n mo wà lára àwọn èèyàn tí ó fún wọn lówó wọ́n purọ́ pé ọ̀wọ́ fọ́ lójú aráàlú wọn fọ́ lójú mo wà lẹ́yìn tó ń tàjẹ́ tó fún wọn lówó ìgbà yẹn báyìí lágbègbè wa gbà fún ah, àwọn lọ torí ti yín àwọn ìgbà yẹn láyé kẹsẹ̀ tí ṣé cv àbíkínà ti ń gbé eh. bí fi kínní kẹsẹ̀ tó máa ń ti bọ̀ ẹ̀ ẹ̀ ìgbà yẹn náà máa ń bọ̀ yìí tí mo mọ̀ mo tún ṣe yẹn náà mo tún kúrò mo ṣáà tún kọ́ńtì kú ṣe náà sí mi gan bọ̀ yìí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi wá mọ̀ mí ní ìsìn kọ́lọ́ má dáwọ́ ọláìdùn skit ni so through skit yẹn làwọn tó wá ń ṣe main movie and all the rest wọ́n máa wá invite gba ìyálẹ́gbà ẹ̀jọ̀ afẹ́ lóyìn fúnṣẹ́ oníjọba ìlú èlò lówó mi ìdẹ́ ń dáyàn láàmú mi ìṣe ní gbé continuity lọ nǹkan tí mi ò kàn fẹ́ ni pé don't take me for a fool sọ̀rọ̀ mi yé yín. ǹjẹ́ o ní eré kan pàtó tẹ́ ṣe náà pé ah, kò ṣe é má nìyí ó yẹ má lè gbàgbé àkọ́kọ́ nù o ní ìgbà tí mo ní mo ṣe gbẹ́sẹ̀ kò tèṣù mọ́lẹ̀ ní twenty twenty nínú okòwò ìfà ó káyé já gbàù bẹ́ẹ̀ ni àìmọye mélòó mélòó rú ẹ̀ náà lẹ́yìn yẹn náà mo tún ṣe àdìsá oníta sí iṣẹ́ lè gbé wa ládó <laughs> so many many I can't even remember because there are many so mo dẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn fíìmù mi náà tí mo fẹ́ yà ìyá ẹni kọ́lọ́n kó ṣe ní kó ṣàánú mi kó fapá mi ka ìtí mo dẹ̀ yà ọ́ fírísẹ́ǹtì náà kó jáde láyọ̀ àtàlàáfíà so ó ṣe máa ń jẹ́ nìyẹn. ìyẹ́ ti produce fídíò rẹ̀ fúnra rẹ̀. mo produce ní last month tó ṣẹ̀ṣẹ̀ máa jáde eh, ó tún ní míì náà but i've done so many skits o. no no skits kò ń ti pọ̀. two hours movie and all the rest ẹ eh, mo ti ṣe kún ó ti jáde so a tún plan láti ṣe mí báyìí which is ti tí mo kọ́ ṣe ń sin báyọ̀ ọlọ́gbọ́n ìtí mo fẹ́ ṣe ń sìn òun ni ìyá ẹni once mother. ok ẹ jẹ́ ká ṣe báyìí ǹjẹ́ gbogbo home video tẹ́tí báwọn ṣe tẹ́lẹ̀ kó tó di pé oníṣkìtì ìlú ayé òṣèré wo lẹ bá ṣe iṣẹ́ tẹ́ pé ah, ẹ̀wọ̀n pé ìṣọwọ́ ṣeré ilé yàtọ̀ tẹ́ pé ó máa ń wú owó yín lórí jù nígbà àwọn òṣèré orí ìtàgé tàbí bá ṣe ṣeré papọ̀. lẹ́yìn tí mo bẹ̀rẹ̀ skit. kó tó nípa ìbẹ̀rẹ̀ skit títí dásìkò yìí. náà ní délé òdùlé nígbà yẹn bọ àwọn òṣèré tí mo bá ṣeré lẹ́yìn ìgbà tí mo bẹ̀rẹ̀ skit nínú home video àwọn ló ń ka tí mo dẹ̀ fẹ́ràn. ó jẹ́ pé ẹ̀yìn ìgbàgbé náà pé ó jẹ́ bí abimọ tèmi tọ̀. láńkó ọmọọba Dubai hmm. Saheed Balogun Ògbólúkẹ́ ah wọ́n pọ̀ o ní bá ní kí n máa kà wọ́n yèyé Tóyìn aṣẹ́wó tó rè mẹ́ka ẹ ẹ di amẹ́ni o ah no nẹ́tíwọ́ọ̀kì ó yà ń pia màmá àgbàlagbà then ẹ eh, ẹ bá ti sọ mí kí n kọ ogun ẹ wọ́n pọ̀ bíi pé kí ẹ dá ẹkọ ẹkọ fẹ ká gbogbo àwọn tó wà lórí movie industry ó yà táwa ni táwa ni ẹni sùúrù ẹni sùúrù táwa ni ó jẹ́ bí role model yín lọ́kùnrin àti role model yín lóbìnrin. role model mi lóbìnrin nínú film industry Dr. Jaye Kuti ni. kí ni sábà kí ni ìdìbò. èèyàn ni tí n bá pè lọ́sàn-án tí n bá pè lóńdà mi lò tí n bá pè Jaye Kuti tí ò bá fi gbé kọ́ ó bí sí ni tó bá fi wà lẹ́sbìsì báyẹn jayé kùtì ni mò ń sọ o ó máa pè mí padà kò ní wò pé àẹ́ni yìí ó sì lóòsì mi ó kò ń ká kò sí tó kàn jayé kùtì bò wà ṣe náà ṣe mú nọ́tìsì gbà pé kò bá rọ́bìṣì everybody ló dé mọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń bèè wọ́n máa ń fẹ́ fi true mi gẹ̀ ẹ̀tẹ̀ tó rán mọ̀ pa close a close nígbà tábà láàrin ra wa lójoojúmọ́ báyìí yẹn jayé kùtì everybody ló mọ̀ no doubt about it ṣé wá rí tọkùnrin òun lẹ̀gbọ́n mi ọ̀tàtà erinlákàtà burúkú kazeem adéọlá láńkó ọmọọba dubai gbogbogbò pàwà ẹgbẹ́ e fún. ṣé kìí ṣe pé bàbá àgbà tó ń ṣe eré orí ìtàgé bíi aláwàdà tẹ́ pé wọ́n sọ pé ọlọ́run ló bá àwọn fàdà jòrí àwọn pé àwọn kì í sanwó fún fún àwọn sọ fún wọn ni àwọn sọ fún wọn táwọn bọ̀dọ̀ sọ̀rọ̀ bàbá. láńkó ọmọọba dubai ni ó lọ̀gá mi tó jẹ́ rómùdẹ̀m lọ́kùnrin tí mò wò nù fíìmù ìbílẹ̀ tó yẹ pé as far as the theatre is concerned màá sì máa rántí láńkó ọmọ bá Dubai àwọn kan náà tún wà láàrin kan tó yẹ pé láti ìgbà tí mo ní wọn kàn ṣe yẹn níṣì Dọ̀tun Kọ́ládé àwọn làwọn ẹ̀ẹ́dì Transworld Entertainment nígbà yẹn tí mo kọ́ sógbà mo wà ń kékeré òun ni Dọ̀tun Kọ́ládé because kọ́lọ̀ yìí má wà di pé à èèyàn kò dẹ ẹ mọ̀ pé mò ń sọ náà pé àárín kan màá tún bẹ̀rẹ̀ mo lè bọ́ tí mo wá bẹ̀rẹ̀ fúrì lọ́jọ́ tèmi mo dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kó má dáwọ́ láì dúró tí máa fi débi tí mò ń lọ òun ni láti ó seventeen dì sí yẹn ni níran babs. kí wàá ní ìmọ̀ràn tẹ fẹ́ fún àwọn olólùfẹ́ ní jákèjádò àgbáyé. ìmọ̀ràn tí mo fẹ́ fún gbogbo àwọn olólùfẹ́ mi olólùfẹ́ mi jákèjádò gbogbo pàápàá àwọn tó tún ṣì ń bọ̀ lẹ́yìn tọ́lá àwọn kan náà tún ṣì ń bọ̀ lẹ́yìn àwọn à ń tọ́ àwọn kan àwọn kan náà tún ṣì ń bọ̀ lẹ́yìn. ní pé irú gbogbo ohun tẹ bá ń ṣe láyé ẹ fìfẹ́ hàn ẹ má ṣe àfẹ́mí àfẹ́mí bí mo ẹwà tí n bá rí kọ́ọ̀lì mi tó bá ṣe nǹkan tó bá máa gbé e lérí ẹni yẹn gbọ́n á ti máa gbé a yes ti mari colleague tó bá ṣe doesn't mean pé ti tèmi ò ni ó dùn tó bá tún wá rí ẹ̀ colleague ẹ̀ tó tún dùn wàá admire wàá tún ṣí ẹ̀ tí bá fi ìfẹ́ ṣí eré colleague mi kan ọlọ́run á fi dá millions padà fún mi oògùn òkìkí tèmi nìyẹn ó lè má yẹ lómi I believe whatever I do to my fellow human being I'm doing it to myself uh, so that is it. kí ẹ bí gbogbo èèyàn ṣe mọ̀ wọ́n ní káàkiri àgbáyé pé entertainment industry lára ẹ̀ ní fíìmù tíátà wà ọba music yẹ ẹ ní àwọn olólùfẹ́ kan pàtàkì nínú àwọn òkọrin àti pé irú orin gangan lẹ nífẹ̀ẹ́ sí jù. èmi náà ṣe ẹ̀gbá hip hop twenty one mo mọ̀ pé tó bá di tásìkò tó fẹ́ máa jáde ń kàn àwọn tó máa bá mi promote ọlọ́run adarí wọn wá àkọ́kọ́ tó bá jẹ́ ti fuji side àkọ́kọ́ nú ẹ̀ Pasuma hmm, bá a wà Sule Alao Maleeka malaika obesere bawa king sonia king wait fuji abi king saidi òṣùpá mátàgbàmọlẹ one akórèdé táyé kọ́rẹ́sì nìbàdàn. ṣé gbogbo àwọn ní fújì lẹ ń bá ṣe ni gbogbo wọn lẹ nífẹ̀ẹ́ sí pátápátá. gbogbo wọn mo fẹ́ràn as far as entertainment is concerned tẹ bá sọ ń bọ̀ àtúmọ̀ àti gbéyàlẹ̀ gbà á rẹ̀ rìn ni. Oh, oh, oh, jùjú kọ́ àbí kí n béèrè pé orú orí ogun ọlẹ nífẹ̀ẹ́ sí jù ṣé juju ni àbí fújì àbápàlà. ṣé bẹ̀rẹ̀ sí sọ táwọn jùjú àkọ́kọ́ nù ẹ̀ bàbá wa kí n sọ ní àdé adéyẹyẹ sọ̀rọ̀ mi yẹ yí bàbá wa òbé and many others bọ̀ṣẹ́ rẹ̀ entertainment ẹ mọ kéèyàn máa ṣe nǹkan lọ́wọ́ kínú ẹ̀ dẹ̀ máa dùn I love it I really love entertainment I love making people laugh oh my God I don't think I can do any lọ́wọ́ yìí mo wá lè ṣe business mi o mi ń bẹ lọ́hùn kí ọlọ́hun gba ọ̀nà tí mo fi ń ṣe entertainment lọ́wọ́ nìkan tọ́lọ́hun ò ti gbóhùn tí mo dẹ̀ ń sùn tí mò ń jí tára ń gbé kéké tó ń gbé pé ah. ah tí mò múnú àwọn èèyàn dùn bá a wà. kí ni nǹkan tó máa tó wù yín lọ́kàn kọ́ ló ń ṣe fún yín báyìí ní entertainment club. wọ́n mi kọ́ ló ń ṣe mí kọ́dún yìí kọ́dún yìí tó parí tó bá possible lóṣù yìí bọ̀ ṣé ẹ rí kó má pè mí sí location kí n má wọ mọ́tò lọ yìí n bá ń lọ títí àyálégbá ìyálégbé mọ̀ inú mi á dùn bọ̀ ẹ̀gbẹ́ kan màá tún ronú mo bẹ lọ́hùn kó fún mi ní mọ́tò àmín bóyá òun kó fún mi ní mọ́tò mo dẹ̀ fẹ́ lọ́n kó fún mi nílé kọ́ lọ́n máa fún mi lóore ọ̀fẹ́ kífẹ́ mi dẹ̀ tún sì máa wà lọ́kàn àwọn afẹ́nifẹ́re mi àwọn àwọn bùjẹ́bùdánù àwọn afúnimáwòbẹ̀ yàtọ̀ sọ́wọ́n tán máa lóṣòtì tó yẹ pé wọ́n á ṣoore mi fún ẹ nígbà mi tó wọ́n fẹ́ fi gain advantage yẹn ni wọ́n wá jókòó mi ìfẹ́ wọn yẹn mọ̀ pé sí ayé mi.